mi yàn ló ti parí parí parí ṣùgbọ́n bàbá ti ṣe o nítorí náà mo yọ̀ ẹ ṣe bàbá olúwa ti ṣòwúrà ọlọ́wọ́ kọ̀ọ̀kan ọba táyà. gbanilágbà lọ. bàbá ìwọ Baba ó máa fi. bàbá ìwọ ńlá ó máa bọ̀ ìwọ tó fẹ́ wẹ̀ lá ó máa sì kìtì Hey, baby, Baba hallelujah meta kò tó hallelujah méje kò papọ̀ hallelujah meta kò tó hallelujah méje kò papọ̀ jù mo retí bàbá Hallelujah méje ò pa pọ̀jù hallelujah. Rárá o. Nítorí ọrẹ tí bàbá ṣe nínú ayé mi, hallelujah méje kò pa pọ̀jù. Hallelujah mẹ́ta kò tó rárá hallelujah méje ò pa pọ̀ jù hallelujah mẹ́ta kò tó rárá hallelujah méje ò pa pọ̀ jù mo retí bàbá ṣe nínú ayé mi hallelujah méje ò pa pọ̀ jù hallelujah hallelujah ó oh. fún oore tí bàbá ṣe.

ọba tó fi mọ́lẹ̀ ṣaṣọ bora kábíyèsí rẹ̀ olúwa ọba tó fi mọ́lẹ̀ ṣaṣọ bora kí ló ṣe o. tó fi mọ́lẹ̀ ṣaṣọ bora. ayérayé. tó fi mọ́lẹ̀ ṣaṣọ bora. ọba mímọ́ o. tó fi mọ́lẹ̀ ṣaṣọ tó fi lórí ògo. ọba tó fi mọ ìṣàkóbọ̀dá kábíyèsí rẹ̀ olúwa ọba tó fi mọ ìṣàkóbọ̀dá kí ló ń ṣe òwò. tó fi mọ ìṣàkóbọ̀dá. ayérayé. tó fi mọ ìṣàkóbọ̀dá. ọlọ́wọ́ gbọ̀gbọ̀rọ̀. tó fi mọ ìṣàkóbọ̀dá. àdàgbà má ti pa o. tó fi mọ ìṣàkóbọ̀dá. èmi nìkan ló ń yé kó lè yé ẹnìkan kan ìdí tí mo fi yìn bàbá èmi àti Jésù nìkan ló yẹ. èmi mà ti rójú rere rẹ̀ o. Èdùmàrè ti ṣẹ́gun fún mi. Èmi mà ti rójú rere rẹ̀ o. Èdùmàrè ti gbé mi ga o. Àdúrà tí mo ń gbà. Èdùmàrè mú wọlé o àdúrà mi ti gbà. Hallelujah, ló mú mi gòkè nínú ewu ló mú mi gòkè máwọn ọ̀tá lọ aleluya ló mú